ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون هل ينظرون إلا تأويله إلا تأويله يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل رسل ربنا بالحق فهل لنا من شفهاء فيشفعوا لنا أو نرد أو نرد فنعمل غير الذي كنا نعمل ۖ قد خسروا أنفسهم وضلوا عنهم وضل عنهم ما كانوا يفترون إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا أقلت سهابا ثقالا سكناه لبلد ميت لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم اللهم ارحمنا بالقرآن الحظيم واجعله لنا إماما وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا آمين وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم ولقد جئناهم بكتاب فصلناه على علم فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون هل ينظرون إلا تاويله يوم ياتي تاويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حفيفا الله يطلبه وثيفا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ألا له الخلق والأمر تبارك الله رب العالمين رب العالمين إلهي على كل الأمور لك الحمد وليس بما أوليت من نعم حد وليس بما أوليت من نعم حد تضل وتهدي من تشاء من الوراء وما بيد الإنسان غي ولا رشد وأمرك ساد ساد في الخلائق كلها إذا شئت أمرا ليس من قوله رد إذا شئت أمرا ليس من قوله رد إلهي على, على كل الأمور لك الحمد ní lórí gbogbo ọ̀ràn ìwọ lọpẹ́ tọ́ sí. ìlàhí alákùnlélẹ̀ ọmọ ìlàkàlà hamdun. ní gbogbo ọ̀nà lórí gbogbo ọ̀ràn gbogbo ohun tó ọba ṣe pátá ọgbọ́pẹ́ ohun lásìwájú ẹ̀dá ó ní ajaban ajaban èèmà ní fún lìmúmìnì ẹni ọlọ́run bá ṣe ní mùmìnì. torí fa inna amúra u kulla u khair Allah gbogbo ọ̀ràn múmi ní pátá oore ni gbogbo ọ̀ràn múmi ní yóò fi máa sin lọ́ọ̀ ni ajaba lè amúri múmi. ajaba lè amúri múmi ni. anábì ní ọ̀ràn ẹni tó ṣèwọ́n léèmà òun lọ́ràn ẹni àpè ní múmi ni. Allah fa inna amúra u kulla torí gbogbo ọ̀rọ̀ múmi ní pátá oore ni ẹni abákò múmi ní ìdá àṣọ bátíwù sàrà tí n tó dùn máa ń bá ṣe é ṣàkàrà. bá pàdé lọ́dọ̀ múmi ní kó sọ pé fakana khayran tó yẹn oore ló jẹ́ fún un. wàyí ni àṣọ tí n tí ò tọ́ba ṣe etí odùn máa ń nú sọ́bà yọ farada yọ rárá gbà àfaradà tó sẹ́wọ̀n fàkànà khairala. Allah anabi lóore lọ́jọ́ fún ọlọ́run ò ṣerú oore bẹ́ẹ̀ fẹ́ ní kankan. ìlàhí alákùnlélẹ̀ òmùrì làkàlà àmúdùn. lórí gbogbo bó o ṣe sọ̀rọ̀. wàlẹ́ ìsàbímà àwòlẹ́ ìtàmí ní àmì àdùn. ìdẹ́lẹ̀ ààrẹ mélòó la fẹ́ kà kọ̀láàlà. wàlẹ́ ìsàbímà àwòlẹ́ ìtàmí ní àmì àdùn. وليس بما أوليت من àmì adùn. ìdẹ̀ra rẹ lórí ìwà àlekà tán bá a bá tiẹ̀ mọ gbogbo ẹ̀ ẹ bá a rí tó ń ṣe. tùdílù wa tàdí mọ́tàṣá òmìnira wàrà. tí wọ́n lè sèré ọlọ́run ọba. tùdílù wa tàdí mọ́tàṣá òmìnira wàrà. ta ló sọ wọ́n nù ẹni ọ̀sọ́nù ta lọ́jọ́ ọ̀sọ́nù ọlọ́run ní í ṣe méjèèjì òun ní máa ń ṣe dáadáa. tòdìlú àtàdí mẹ́ta ṣẹ́rù nílùú àrà. ṣùgbọ́n nínú ẹ̀kọ́ yá yìí tọ́lọ́run gangan kọ́ wa ilà ìfi faburú ti sí. ó náà lè kọ́ wa ó ní mi ń ṣàrì kálákọ̀. mi sọ pé mi ń ṣàrì. pé ẹ mi wá ìsọkú ò níbi aburú mi ọlọ́wọ̀ sọ bẹ́ẹ̀ ọlọ́run níbi aburú tí mo dá ó fẹ́ kọ́ faburú tì sí ń tọ́ dá kò fi tì sí ọ̀dọ̀ ara rẹ̀. tùdílù wàtà hàbí màtàṣà wọ́n ọ̀yà pẹ̀bá fún fún ikú sì fi máa soge ẹnìkan tó kù lọ pa nǹkan sí ọ. ọ̀hún náwó sí ọwọ́ wo ló ní ọwọ́ ìyà. tùdílù àtàhàdì. aburú gan tọ́ba tó dáburú tó dáwọ̀ ọmọnìyàn táburú ṣe ọ̀jẹ̀ rí fún. kò pé mọ́lẹ̀. wàmọ́ ìyàdìlẹ̀ ìsánù gáyọ̀ wà láwùṣẹ́dán. wàmọ́ ìyàdìlẹ̀ ìsánù gáyọ̀ wà láwùṣẹ́dán anabi wa ibrahim. aleyhi salatu wa salam. lòun náà lò. nígbà tí ń kí ọlọ́run ọlọ́ba yìí tó jẹ́ pé òun lọ́ba tó jẹ́ pé àtìmù ní wáyú síkìnì. wàlábí yútìmù ní wáyú síkìnì. ọba mi yìí lọ́ba tó jẹ́ pé òun lọ́ba tí máa ń fún mi lóúnjẹ òní sì máa ń fún mi lómi mu. wàlàbí omi tù ní fún mayo yìí ni. òun náà lọ́ba tí ó pa mí òun náà sì lọ́ba tí ó jí mi. fáyidá márìdì tó fáwọn àṣìfì. Ànábì Ibrahim sọ wípé fáyidá àmúradà ní. Allah. kópẹ́ tọ́lọ́hún bá fa ìsàsẹ́ mi. fáyidá márìdì tó. ó gbé tí ọ̀dà pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọwọ́ sọdọ sọ́dọ̀ rẹ̀ kọ́ ìdá máa rí ni tù tí wọ́n bá sá ìsàn. Ìtí sì ń tó o bọ̀ tẹ́lẹ̀ o fi ti sọdọ ọlọ́run. Òní sọ oúnjẹ fún mi, òní ṣe mímu, olójí dá mi, ó yẹ kó sọ pé òun náà lọ́fà ìsàsẹ́ mi hmm. nígbà bá wá nígbà wá débi ìwòsàn kí ló wí. wọ́n ìdá rí dìtú ṣìfín. òun ni ó ṣe ìwòsàn mi ládàbí ni oníṣẹ́ méjèèjì. wọ́n mọ̀ bí yadí ìsàní gáyù wà láàrúṣìdó. wọ́n mọ̀ bí yadí ìsàní gáyù wà láàrúṣìdó. رشد للخلائق كلها. àṣì ọlọ́run ọba lórí gbogbo ẹ̀dá òun lọ́gbà wájú. wà á mú kàṣà dùn للخلائق كلها èyí tó bá ní ọmọ ṣe ò lè ṣe láyé. ìlúkàlà igi kò lè á. ìtọ́lọ́hún bá ní ọmọ jẹ́ ìlọ́mọ jẹ́. ìlúkàlà igi kò lè á. èyí tọ́lọ́hún ọ̀gá ọ̀gá fẹ́ ká jẹ́ láyé àlè jẹ́ láyé amúrúkà sáàbùn. ìlúkàlà igi kò lè á. شئت أمرا ليس من كونه ودون إذا شئت أمرا ليس من كونه ودون. bọ́lá ń bá ti fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ ẹni tí ó pè nǹkan wọn ọmọ ṣẹlẹ̀ máa kù sí kọjá. ẹ̀ṣítà amúra lẹ́sà mi kà ò ní ìrọ̀dùn. dídá ṣítà amúra lẹ́sà mi kà ò ní ìrọ̀dùn. ọlọ́run àdúgbò lọ́dọ̀ ẹ̀. alhamdulilayi. ó fún wa láǹfààní láti máa jókòó ti ọ̀rọ̀ rẹ̀. à ń jókòó ti alukoran à ń gbé bẹ́ẹ̀ sóríire. à ń gbé bẹ́ẹ̀ sóríire. bẹ́ẹ̀ yẹn bá ti ń jókòó ta alukuraanu oore ni ọ máa rí mbẹ́. oore yìí tó ṣe tọ́da ó tún máa dúpẹ́ pé jẹ́ máa tẹ̀síwájú. èèyàn oore yìí tí èèyàn ṣe tó kù yọ máa bẹ lọ́hùn pé jẹ́ lè túnra mi ṣe. oríire ni ẹni tí bàbá wa jókòó ń bo ní ó ti mọ bó ṣe ma. ibi gbígbọ́ náà ni lílo ti ṣẹlẹ̀ ọlọ́wọ́n adúpẹ́ fún ọ. alhamdulilah. asasalatu fasiwaju ẹ̀dá anaduwa muhammad. sallallahu alayhi wa sallam. ìkí ọlọ́wọ́n ọlọ́wọ́n kọ́ bá ẹ̀dá. sallallahu alayhi wa sallam. salatu wa gbogbo àwọn afọ àwa tí yìí kù ọwọ́ wọn láti bá kí wọ́n káwọn èèyàn jọ báyìí nínú rọmọdánù pé wàá máa nígbà tí wàá jẹun tó nípìlẹ̀ àwa náà tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn tòró nípìlẹ̀ nú ẹ̀sìn jòbìrìlù gan máa wá kọ́ ànábì lálùkọ̀rọ̀ àánú láì máa yẹ ìgbà Ramadan ansa ń òsì ní kú òní kankan tí wọ́n bá gbà láì máa halali àràmù ẹ̀ ọlọ́run náà sì pa á máa àánú dálẹ̀ lásán láì máa tiẹ́ ọlọ́run ní afala yatadabbaruna al-Qur'an. afala yatadabbaruna al-Qur'an. am ala qulubin aqfaluha níbo mi walau kana min indi ghayri Allahi lawajadu fihi ikhtilafan kathira nisa ìkẹlẹ o. akaramakumula. ọlọ́run lè ṣe yín. afala yatadabbaruna al-Qur'an. kí ló ṣe tẹ̀ ẹ̀ máa kẹ́ Kùránù kẹ́ ẹ̀ máa gbé yẹ̀wò. àmọ́ kùnà àfífàlù á. ọlọ́lá àbá àti fà gàdágodo kọ́fùlù alákùlù bí àbá ti fi bí ẹ̀mí kàpá tó ọ̀rọ̀ òfin wọnú ẹ̀ níbo mi ní indigo ìrìlá. ní indigo ìrìlá. làwọ́jàdú fi ìtìlá bàǹkà sí rọ. ń kẹ́ yìí tí wọn. bàbá sọ̀rọ̀ tí ń lọ́pọ̀ tó bá wọn yóò ti máa dàrú. ẹ ti máa bá tìlábà kẹfìrà mẹ lẹ́fìmà pọ́nrọ̀ èmi ọlọ́run ọ̀rọ̀ náà la wá jókòó ti ọlọ́run oore la wá mà pọ́ wa ń àtẹ̀sán ìgbàgbọ́ wa bá a tiẹ̀ tí ìrìn tá à ń jẹ́ múmìnì sínú aladina yuminuna bil ghaibi. aladina yuminuna bil ghaibi. àwọn tí wọ́n jẹ́ ni tọ́ wà lójú ọ̀nà àmà ìtọ́pamọ́ fún wọn ni wọ́n gbàgbọ́. wàyù kí mo lọ sọ̀rọ̀. lẹ́yìn ọba gba ntọ́pamọ́ gbọ́ kò lè jókòó tà lùkùránù. sówó là ń pín bẹ́ẹ̀ ni. ṣebí ládàlá gbàgbà gbàgbà ṣe jókòó la fi jó. níjó làwọn adélé tá a bá ládàlá bẹ́ẹ̀ ẹ̀rọ ìrọ̀rí. ọ̀hún láti lọ bá tá a mọ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ àṣùgbọ́n àgbà gbọ́ bẹ́ẹ̀ ṣe wí fún wa. béèyàn bá gba nǹkan kọ̀kọ̀ gbọ́ kò lè kírun béèyàn bá gba nǹkan kọ̀kọ̀ gbọ́ kò lè gbààwẹ̀ ntí ó máa wò ní pé òun lè ń. yóò ọ. náà la wọ arawọ́ sí ti fi mọ̀ wá nù mọ̀. ọlọ́run mọ́jà gbàgbé o. èyí tá a ti máa bì ọ́ ìwọ ló sì payá agbáyẹ̀dá tó o fi mọ́ mẹ́ẹ̀dá ọlọ́run wọlé apẹ́wọ́ ló fi mọ́ mọ́gègé má làm yà àlàm masala yìí fi mọ̀ mà wá náà. wà kó rọ̀bì. zidini ilma. wà kó rọ̀bì. zidini ilma. sanukuru فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ibi àti dúrónù súrẹ́tùlà àràáfì tọ́lọ́hún tún fi mọ́jọ́ òní bá wa láyé òun náà lọ̀rọ̀ àwọn àwọn àsáàbùlà àràáfì ibẹ̀ la ń bọ̀ làràáfì yìí ohun tí ń jẹ́ araf onírànran ìtumọ̀ làwọn àfẹ́ẹ̀sì ni wọ́n tu àwọn míín gbà pé tí ń jẹ́ arafu sùúrù ni fẹ́ǹsì gbàgede tá a mọ tá a fi dín nǹkan. àwọn míín sì gbà pé tí ń jẹ́ òun ni gbogbo ohun tó bá ga lóòótẹ́ nǹkan. tá a fi ń rí nǹkan mi àgbẹ̀tẹ̀ yẹn bá gorí fẹ́ǹsì yóò rí tí ń lọ́nu lé wọ́n ní níjà fi máa ń pe ogbe orí àkùkọ ní ogbe orí e nítorí póun ló sì ga jù ní lára tá a bá wá sọ̀rọ̀ torí ọlọ́run sọ fún wa pé wà bẹ́ẹ̀ náà wù máa hijabu a ti gbà pé láàárọ̀ àfùlédè fẹ́ǹsì ni ọlọ́run náà ti pé bẹ́ẹ̀ náà wù máa hijabu. ṣùgbọ́n wà á lálẹ́ àárá fi rìjà. olóṣòdò ọ̀ràn yàn ká máa ti jẹ́ láàárá fi gan. wà á lálẹ́ àárá fi rìjà. ọlọ́run lórí fẹ́ǹsì yìí tá a mọ̀ sí láàárá fi tá a fi bo iná sálì jẹ́ náà. rijalun àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. yàrìfúnà kùlà bísí máa. a nínú àwọn àfáà tẹ́ni kiri wípé wá ara ara fi ni. àwọn ni rìjálùm tọ́wọ́ mbẹ àwọn kan náà ní kò lè já màlẹ́kà tọ́rọ́ lóhùn èé lórí jálù. fáwọn màláìkà. akramakumullah. pẹ̀jẹ́ pàwọn tí náà dáhùn wípé ń dá tí a bá lórí jáàlù fún wa sáwọn màláìkà sóbìnrin àwọn àwọn àwọn ọ̀rọ̀ pọ̀ lórí laraf nínú àwọn ọ̀rọ̀ táwọn afẹ́sìn tí wọ́n sọ lórí làráfì yìí pé kí ni ń jẹ́ làáràf àwọn kan nínú àwọn àfáà wọ́n ní làáràfù yìí rìjà ló ń tọ́lọ̀ ń lọ́wọ́ à ń bẹ̀ wọ́n láwọn èèyàn ni wọ́n ní ṣùgbọ́n ìtògbé ẹdẹ́bẹ̀ tí wọ́n ò fi wà nù ná tàbí wọ́n wà lálìjáná ni wípé easter wá tí àṣànà tùhún wá sẹ̀yà tùhún. nígbà ń gbéṣẹ́ rẹ wọn sórí òṣùwọ̀n àti sẹ́ bí dọ́gbandọ́gba ni méjèèjì ṣe níbo láwọn àjù wọn sí ọlọ́run èyí sì sálábòsí ọlọ́yẹ adó làrá fi bẹ́ẹ̀ bá ti ń wo náà ẹ máa wà lìjẹ́ náà ọ̀sẹ̀bẹ̀jì náà ni òun lẹ nílọ. wọ́n gbára aládìsí tí jábìrú gbà wá ó sọ fún wa wípé aṣíwájú ẹ̀dá ní tún dọ́wùlì mọ̀wáàzì yawmal qiyama òṣùwọ̀n tí wọ́n wọn sẹ́ kálukú wa wọ́n ó gbé kalẹ̀ níjọ́ àlìkìyàmà fàtúnzánulẹ̀ àsànáàtì wọ́sẹ̀ yíyàtì wọ́n bí wọ́n ṣe ń wọ́n sẹ́ eré wa bẹ́ẹ̀ ni wọ́n wọ́n sẹ́ burú faman rajahati hasanatuhu ala sayyiatihi ẹni dáadáa rẹ̀ bá tẹ̀wọ̀n jàbúrú ẹ̀ lọ kódà mìsíkọ́ọ̀lù sọ̀ábà kọ́mọ́jú tíntín báyìí lọ tó fi tẹ̀wọ̀n ju iṣẹ́ aburú lọ dákàlà àlìjánà ọlọ́run ó pè wọ́n fi àlìjánà nígbà sẹ́ẹ̀rẹ́ ti lè tẹ̀wọ̀n ju kódà kọ́ mọ́ ju kéńké lọ. wọ́n máa rọ́jà àti sẹ́yìí àtúwú àlá àsànàtì yìí ẹni táburú ẹ̀ bá wá tẹ̀wọ̀n ju iṣẹ́ rí ẹ̀ lọ tí òun náà ju tíntínní lọ dákàlẹ̀ náà iná ni ọwọ́ kí la ya Rasulullah àwọn tí wọ́n ń gbọ́rọ̀ náà ń jọ́ náà wá ń sọ pé ìrè òjíṣẹ́ Ọlọ́run ọ̀dà nígbà ara ẹni tí sẹ́ẹ̀rẹ́ rẹ̀ tẹ̀wọ̀n ju iṣẹ́ ẹbí lọ tọ́wọ́ àlìjánà ara ẹni tí sẹ́ẹ̀bí rẹ̀ tẹ̀wọ̀n ju sẹ́ẹ̀rẹ́ lọ ọwọ́ náà fàmọ́nísítà tọwọ́ náà fàmọ́nísítà wá tí àṣà náà tù ú wá sẹ̀ yíyá tù ú. ẹni tí sẹ́ẹ̀rẹ́ àti sẹ́ẹ̀bí rẹ̀ bá jọ tẹ̀wọ̀n bákan náà ń kọ́ ìdí ànábì kọ́ọ̀là nínú àdìsí yẹn wọn lànà bí sọ pé wùláìkì àṣọ àbùlà àràf àwọn làṣẹ abúlé aráàfù tọ́lọ́hún sọ pé lámúyádìkùlù wa wà wọ́n yàtọ̀ márùn. àwọn ọ̀wàlìjọ́ náà ṣùgbọ́n wọ́n ń tà máa pé bóyá ọjọ́ kan tiẹ̀ jọjọ́ kan tọ́lọ́hún pé iná ẹ̀ máa lọ bẹ̀. a sì rínú àwọn àfáà tí ń gbà wípé àwọn wàhálà lé aráàfù rìjàlù wípé àwọn aráàfù rìjàlù yìí wọ́n láwọn ní káwọ́mú sọ́ọ̀lì hùnà àwọn ẹni rẹ ni àwọn míì gbà pé àwọn ni ṣùhàdà tí wọ́n wà lóòótẹ́ làrá àwọn míì sì gbà wípé àwọn ni fúdọ̀lọ́wùlì múmi nínà wọ̀ṣọ̀ àdá tọ́jẹ́ pé fọ́nragún mi ń à ń fún sìhìn tí wọ́n parí òṣùwọ̀n tiẹ̀ tán. wátàfàrà gúlì mùtọ́lá àti alinas tí wọ́n fẹ́ máa wopò táwọn èèyàn míì wà wọ́n ní náà fi wà náà fi wà náà lálẹ́ ara fi rìn jáàlù wọn ò tí ì wọ́ wọ́n padà sálì jẹ́ náà tiẹ́ ṣùgbọ́n wọ́n fẹ́ mọ̀ pé pò an yọrọ du ilẹ̀ náà wọ́n fọ kọlọ́n wáyé sọ kọlọ́n ibi yìí wọ́n jẹ́ wọ́n dá wọn padà bẹ́ẹ̀ o kì í ṣe ibi tọ́ da o torí pé fàáyín náà fi kúrò láti láàyè kúlù ṣe kò sí tọ́lọ́ wo lè ṣe o tí wọ́n rọra jókòó jẹ́jẹ́ bí àlìjáná wa. ṣùgbọ́n wáyé dára ó àlàlìjáná tí wọ́n bá ra àwọn ará àlìjáná wà wọ́n múlámúyádì kò lù wá bad tí wọ́n ò tí ì wọ́n tiẹ́ yàrùjú náà làwọn dùkú là á wọ́n máa tàn máa tọ́lọ́fin ní wàhún yàtọ̀mọ́ wọ́n máa tàn máa pé káwọn wọ̀ àwọn míì inú àwọn àfáà gbà pé àwọn míì sì gbà pé káwọn mú àǹbìyá ni àwọn ànábì ọlọ́run wọ́n láwọn èèyàn kan tí ó jẹ́ èèyàn tiwọn ṣùgbọ́n tí wọn ò ní sẹ́ẹ̀rẹ́ tó lè gbẹ́ wàlìjánà wọ́n wà fẹ́ sí làrá fìpẹ́ dúró lágedegbe méjì ẹjọ́ láàpẹ́ ẹjẹ́ èèyàn àwọn ànábì ọlọ ẹ má wọnú ná ẹ sá dùn lágedegbe méjì. àwọn míín sì gbanú àfáà pé àwọn tí wọ́n wà làrá fi ni àwọn tó jẹ́ pé làwọn ń sọ̀gáàyè wọ́n láwọn ẹ̀ṣẹ̀ wẹ́wẹ́wẹ́ ese tíntìntín lamutuka fara ànihùn tí wọn ò fi àlámù wà mọ̀sọ́ ibù dúníyé sẹ́mi pé wọ́n ní tọ́ba kàyàn láyé tí òdò wọ́n fi máa bá fi ha ẹ̀ṣẹ̀ wẹ́wẹ́wẹ́ bóyá èèyàn kẹsẹ̀ bẹ̀gún tẹ́yìn yẹn bó ṣe dùn bá tó dùn ọ́n ọlọ́run kò fi wẹ́wẹ́ dànù ọba ti lẹ́sẹ̀ ńlá ha wẹ́wẹ́ láwọn tó yẹ pé lé sẹ́tìlì àwọn mú kàbá yìí ni o <coughs> tí wọn láwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́rùn o ẹ̀ṣẹ̀ ọgbà pàlábọ̀ bá wọ ẹ̀ṣẹ̀ ọ̀mùtí lọ́yẹ̀nu gọ́bẹ́. àwọn tí ò láwọn kàbá yìí rí tí wọn ò ní lọ́rùn ni o fàyàbùsùnà ánìlìjánà wọ́n dìtẹ̀ wọn pé wọ́n má ti là àlìjánà o líyànà làwọn bí dálé kàgá mọ fàyàkọ àfi mọkọ bàlá ti sọgà èrè kí wọn lè fi ríya ẹ̀ṣẹ̀ wẹ́wẹ́wẹ́ tí ń bẹ lọ́rùn wọn jẹ àwọn mìíràn àwọn àfáà sì gbà wípé àwọn tí ó wà nílà ráfì òun làwọn tí ó jẹ́ pé àwòládù sínà ọmọ tó jẹ́ pé ojú pọnà sínà òun ni wọ́n gbà bí wọ́n gba pé ní. bí irú bẹ̀rẹ̀ tá a ti sọ pé àwọn míì sádùn olórí pé àmàlẹ́kà kan iṣẹ́ ẹ̀tẹ́ ni pé wọ́n mọ̀ mọ̀ yẹ́sà kàfìrí náà ọ̀yá bèrè pé kílẹ̀ tó ń ṣe lórí òkè nígbà ti ní ọdẹ tiẹ̀ iná náà ti ní ọdẹ tiẹ̀ kílẹ̀ màlẹ́kà ilé tó wá ní orí òkè wọ́n ní tí ni pé wọn máa mọ̀ yẹ́sà náà mí ìwé sara wọn ìdáná ayé tiẹ̀ rí iná lé ẹ̀ ìwé wọ́n mọ̀ bá wọn náà bẹ iná ní mẹ́mẹ́ o àlìjánà ni wọ́n lè tiẹ̀. wa baynahuma hijab وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم kálukú òun ni wọ́n mọ àmì kálukú wọn onínàárọ̀ ọ̀rọ̀ bíi mẹ́wàá bá a bá ń fọkàn bá a lọ bẹ́ẹ̀ làwọn àfẹ́sìn òun ni wọ́n sọ lórí ọ̀rọ̀ làráfì yìí àwọn tí wọ́n gbà wípé èyí tó súnmọ́ jù nínú ọ̀rọ̀ lọ̀rọ̀ tó sọ wípé àwọn tí wọ́n iṣẹ́ rẹ̀ wọn kò tẹ̀ wọn débi wọn fi sí wọn fi hàn sálì jánà iṣẹ́ iṣẹ́ bi wọn kọ̀tẹ́ wọn débi wọ́n sọ wọ́n nù sínú náà iṣẹ́ wọn méjèèjì jọ rí bákan náà àwọn ó dúró lé agbálẹ́gbẹ́ gẹ́dẹ́gbẹ́ méjì tọ́lá gẹ́dẹ́gbẹ́ méjì sẹ́nà ni a òun ló súnmọ́ nínú ọ̀rọ̀ ṣùgbọ́n èkíní alẹ́ ọlọ́run sájà wọ̀ ọ́ ẹ ọdún lára fi náà kò tí ì ma bi tó wọn jà sí. èyí ò náà lè. ọlọ́run masala yìí kẹwa bí wá sínú àlìjáná rẹ o mọ́tò wa mẹ́ni tí wọ́n wọ̀ náà o láti sọ́nu tàfsírù tó ṣáájú pé bẹ́ẹ̀ni ọba ti ẹ̀bẹ́ lọ́wọ́ àlìjáná náà gan ètò eto ga ní kéèyàn ọbẹ̀ lọ́hùn. ibi tá a ti wá wọlé lónìí àyà kejìléní àádọ́ta ọlọ́run ní ìwàlàkọ́dí jìnnà òun bí kìtàbín jìnnà òun bí kìtàbín àwọn ọlọ́run jìnnà òun bí kìtàbín fasọ́línà wò àlà ìlímẹ̀ ọ̀dà. kan àti múdé wá bá wọn. Fasolina wàhálà ìlímí asàlàyé yékéyéké aláìlímínú hùdá àtàbàyà náwù àwọn ọlọ́run sàlàyé tírà náà àtàyà àrífàwò máa ń tàdá bára wò ẹ̀ ń bá lè gbé yẹ̀wò dáadáa yọ ọmọ táwọn ọlọ́run wí a sì lè sọ wípé fasọ́lì náà wù. fasọ́lì náà wù ala ìlìmìnì ùdá. a fasọ́lẹ̀ tafsir à ń sọ̀kalẹ̀ láyà kan àyà méjì. ala ìlìmìnì ùdá wù wàrà mọ̀tán. ọlọ́run ní lórí ìmọ̀ ni nítorí wípé àmọ́ tẹnìkọ̀ọ̀kan yín ọ́ máa ṣe ìbámu tí ó máa ṣẹlẹ̀ sí ńlá fífọ́ àlùkùránù sí wẹ́wẹ́. Si ó wá ń sọ̀kalẹ̀ láàyà kan láàyà méjì. wàrà àmàtà lẹ́kọ̀ọ́ omi yòó mi nù. àyíṣà alukuraanu níkẹ́ àṣẹ́nìkẹ́ ùdá àṣẹ́nìtọ́sọ́nà wàrà àmàtà lẹ́kọ̀ọ́ omi yòó mi nù ó sì jẹ́ ìkẹ́ fáwọn tí ó bá nígbàgbọ́ sọlọ́hún kí ló dé tó fi jẹ́ pé àwọn olùgbàgbọ́ nìkan lọ́lọ́hún sọ pálukùránù jẹ́ tọ́sọ́nà àtìkẹ́ fún àpọ̀sọ̀rọ̀ ẹ̀ náà níbẹ̀rẹ̀ bá kọ́ra onídàálíkàlì kìtàbù láàrọ̀ ìbàfí ìhùdá lílì mú tàkì níbi iná oníhùdá wa rámàtà lílì mú. fáwọn tí ó gbọ́ lọ́n kò lè mọ́ sọ bẹ́ẹ̀ nítorí páwọn olùgbàgbọ́ àtàwọn olùbẹ̀rù ọlọ́run ni mú nàbìyí àwọn ẹni tálùkùránù wí ó ṣe láǹfààní bẹ́ẹ̀ bá wí fẹ́ni tí ó gbàgbọ́ kò lè ṣe láǹfààní wà má túkùnìlà àyàtù wà nùfùrà àkọ́wọ́mìlà yọmínú ọlọ́run lálùkùránù ẹ̀ bá máa tò nídọ̀lá ké fẹ́ni tí ó gbàgbọ́ kò lè rọ̀ lọ́rọ̀. bàbá báyìí náà dé ọ̀tá fáwọn ọmọ mi. àwọn ni wọ́n ṣàǹfààní ń bẹ̀ ìlú ọlọ́run sọ pé wùdá ọlọ́ni aliyanburuna. aliyanburuna ilà tàwílà. ọlọ́ni aliyanburuna ilà tàwílà o. àwọn ará Madina. níbo míì nínú ọ̀rọ̀ wọn. ọlọ́run ni àlìyànfòrò náà ilá táwí làwù yàwó máa yá àti táwí lò ó. يقول الذين نسوا من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي قلنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون ọlọ́run nípa ẹ̀lì yẹn ń fòrò náà kò sí táwọn kèfèrí ń retí. ìlà táwí làwù. àfi wọ́n ń retí tàwí làwù ká sọ ohun tí ó ṣẹlẹ̀ sí wọn lórí ìláyà kókó ọ̀nà kí wọ́n sọ́lọ́hún ọlọ́run tí ń retí nù. No ọlọ́run ní aliyanfuruna. aliyanfuruna ilà tàwílàhù. gbogbo ìgbà tó o bá ti rí hali tó o rí ìsìsìnà wù lẹ́yìn ẹ̀ bímọ nàná fún yìí ni. ìyẹn ni pé máa yanfuruna ilà tàwílàhù. ali ò ní túmọ̀ istifuamu àkíkí mọ́. ò ní túmọ̀ ǹjẹ́ mọ́. ní náfúyù láàmà tù. rán òun ni a lílè tu a máa tún ná fún yìí. irú ẹ̀ náà ni alijaza wuli ihsan ilali ihsan níbi aliu tó bá ti fi mọ́ sí ọlọ mọ́ jaza wuli ihsan ilali ihsan. a sì máa túmọ̀ kọ́dí tó ní tu ní ti istifham onigbo ni hali ata alali insani inu mina dari lamuyakun seya madikura. bọ́ ọ bá fi kọ́dí sí ọlọ kọ́dí ata alali insani inu mina dari dájúdájú ọmọ túmọ̀ tahkid àwọn tawkid ọmọ túmọ̀ tawkidu ọlọ́ni aliyan furu na. ilé tàwílà hù. kò sí táwọn kèfèrí retí ju kí wọ́n mọ ìgbó nìyà tá a kọ sínú tí a ta ṣe ládéhùn fún wọn jò ní òde ìrì ànábì tó ń pariwo pálíkì á máa ń bẹ ayé ọ̀tá igbó gan ni yóò dé. yàrá màá ti táwílù. ọlọ́ni tẹ́ ń béèrè yìí níjọ́ tí ó bá dé. yakú tí àlàyé tẹ́ ń béèrè bá dé. kọ́bẹ́lù. ọlọ́ọ̀ni yakulu ladina nasu min kọ́bẹ́lù. àwọn tí wọ́n ti gbàgbéra wípàlì kìá mòóde ṣáájú wọn ó pè kọ́díjà àtúrọ̀sọ̀rọ̀ ọ̀bìnrin abẹ́rẹ́ àkì. a jẹ́ pé gbogbo àdéhùn táwọn òjíṣẹ́ ọba wa tí wọ́n mú wá pé tá a bá kú wọ́n ó wá dénú sàárè ìyà ìkẹ́ ọ̀bẹ̀ńbẹ̀ wọ́n gbé wa dìde àlìjánà ń bẹ iná ń bẹ ọlọ́run ni wọ́n wà máa sọ pé fàálì lànà mi ṣùgbà. fàálì lànà mi ṣùgbà sáà lè rí onípẹ̀. fàyàṣìfà ń lànà. alì tibẹ̀ náà àní àní tunitu hakiki akramakumullah. yóò máa túmọ̀ tàmánì bọ́ ọ bá ní fàhálì lànà tó o bá gbé pé lẹ́ẹ̀ta lànà mí ṣùfà ìtumọ̀ kan náà ni ó mú wá ọmọ ọkọ̀ bá mọ̀ dáa ọmọ sìkí ló dé tá a rí onípẹ́ fàyàṣìfà òun lànà kí wọ́n wá sí pẹ́ wa lónìí. أو نرد فنعمل غير الذي كنا نعمل. tàbí kí wọ́n tiẹ̀ dá wọn padà sáyé tàbá tí nǹkan tó jọ pọ̀ lọ́dún yìí kí wọ́n dá wọn padà sáyé. أو نرد فنعمل غير الذي ká lè tún padà sáyé wá ṣiṣẹ́ tó yàtọ̀ sí tá a ṣe láyé. قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون الله ني قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون ọlọ́run láyé ò ṣe padà mọ́ ẹni tí ó bá ti gbáyé ṣiṣẹ́ rẹ̀ kọ́dé kásìrú àǹfọ̀ṣà òun. ó ṣòfò ìdẹ̀ra tá a ti fún wọn nílé ayé wọn. wàdọ́là àníwọ̀n máa gbogbo àdáparọ́ tí wọ́n dápamọ́ lọ́hùn eh. ó do wọn wọn lọ. ọgbọ́lọ́hún lọ́mọ oníkìníkan onígbà kan nígbà ojú wọn bá já lọ́rùn ó do iná rọba kún mú lọ́wọ́. iná rọba kún mú lọ́wọ́ lẹ́ni kọ̀lákọ̀ sàmáwáàtì wà láàrúdọ̀. bísí tàti àyà. ọba yín tó yẹ kẹ́ ẹ máa sìn náà lọ lọ́hùn. àlàdí kọ̀lákọ̀ sàmáwáàtì wà láàrúdọ̀. rọba kún mú lọ́wọ́ òun náà ni ọlọ́hun. rọba mú lọ́wọ́ ẹni tí ń ṣèjẹ́ mú fún yín òun náà lọ lọ́hùn. Rabbakumullahu. ẹni tí ń pa tí ń forún kùn yín òun lọ lọ́hùn. Rabbakumullahu. ẹni tó tún jí yín òun náà lọ lọ́hùn. Inna Rabbakumullahu alladhi khalaqa as-samawati. ẹni tó mọ lílọ bíbọ̀ yín lọ lọ́hùn ọba tó dá sánmà àtilẹ̀. fi sittati ayyam. ọjọ́ mẹ́fà òun lọ́lọ́run fi dá fi sítàtì àyàm. ọlọ́run lọ́jọ́ mẹ́fà òun lòun fi dá sánmà àtìlẹ̀. màmá sani mẹ́lòó. ọlọ́run lọ́jọ́ mẹ́fà lòun fi dá èyí tó rin lẹ́nu. ọlọ́run dá sánmà àtìlẹ̀ fún ọjọ́ mẹ́fà. ọmọ ọmọ fọjọ́ keje lẹ̀ láti fi kọ́ alẹ́ kọ́ ni. àwọn tí wọ́n mú nǹkan míì nínú israeliyat wọ́n ló fi jọ́ keje èsìmí e wọ́n fọlọ́hún wé ara wọn tí òun máa ń ṣiṣẹ́ tí máa rẹ̀ èyí tó wí fáwọn àánú àlùkùránù ni pé ọ̀rẹ́ òun. débi kó wọn fìjọ keje sinmi. ó ní wà máa mọ̀ sàn níbo mi. wàhálà kẹ́kọ̀ọ́ mú adébi tá a pa afẹ́ sinmi. ebe ẹni tó bá dààmú ní pé ọ̀rọ̀ ẹ̀wọ̀n owó sinmi. ọlọ́run láà dààmú. wọ́n mọ̀ sàn náà mí lògò. ó fẹ́lẹ́ náà kọ́ alẹ́ kọ́ ni ọ̀pọ̀ nǹkan lè kọ́ alẹ́ kọ́. ọ̀pọ̀ nǹkan lè kọ́ alẹ́ kọ́. káwa ó lè kẹ́kọ̀ọ́ látara ẹ̀. ó fi kọ́fàlù kùránù kọ́ máa fi rẹ́nìkan sí àwọn ànábì ọlọ́run ó fi kọ́ alekọ ni sẹ́kọ̀ lágbára kánábì ọlọ́run ó jí làárọ̀ kó sì sọ pé nítọ́lọ́ ni mo ma láì máa fẹ́ nìkan rán sí ọlọ́gbára ọkàn fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé gbogbo nǹkan yín ẹjọ́ máa lákọ̀ọ́ máa léètò ó fi kọ́ wa ni. ó fi kọ́ alẹ́ fún wa pé ayé lòun fóòrùn àtòṣùpá àtìràwọ̀ sí. ètí ń bẹ lẹ́yìn ẹ̀ kejì àmọ́ tó fi bẹ́ẹ̀ ó fi káwa náà pé ìtọ́ ọba ń ní táwọn èèyàn rí jọ da ọjọ́ máa da nítorí pé la yóò wò ọyà sí lọ́sọ̀ọ́ kọ́ má máa wọ ọsọ tí ó sì ń wo ètí ọ̀dá kiri ọlọ́run ti fẹ́ lóun náà ó fi kọ́ lẹ́kọ̀ọ́ nù ó fi kọ́ alẹ́ kọ́ ni. ọlọ́run ní iná rọ́bà kún mú lọ wùlà tí kàrà kọ́ wá ti wà láàdọ̀ fi síta ti àyà. ọlọ́run lẹ́mìí lọ́ba yín tí mo dá sánmà tilẹ̀ fi síta ti àyà mi ọjọ́ mẹ́fà mi dá súnmọ́ sàwọ́ àlàlà àrùsì. ọjọ́ yìí sọ́jọ́ talikiyama ni abitaye. táyé talikiyama tàlìkìámọ̀ yàtọ̀ Kulu táyé kúlù yaomi alifusana ọjọ́ ti tọ̀run ọjọ́ kan ti ọ̀run ẹgbẹ̀rún kan ọjọ́ táyé. yaomi kánà mi kọ̀dáàgù kọ̀mùsínà alifasana. ó ní àwọn kan nú àwọn àfáà wọn ni rárá. wọ́n ní déédéé ọjọ́ tayé ni. déédéé ọjọ́ ayé ni kèé ṣe déédéé ọjọ́ ti ọ̀run tọrọjọ́ tọ̀run ọjàgùn jọjọ́ tayé lọ. wọ́n ní táyé ni táyé ni àwọlùwà ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fọ́ ọjọ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ ní yawmal ahad ọjọ́ àládì tẹ́lẹ̀ mọ̀ sí sunday ọ parí sí juma ọjọ́ mẹ́fẹ́ nù ọlọ́run kẹsẹ́ bẹ́ẹ̀ náà ní ekó alẹ́ gbogbo ọba máa ṣe ọmọ pín dá ọgbẹ́ kan sí ọlágbára ẹ kódà àwọn àfa àwọn àwọn tún pin débi pé ọjọ́ kìnní báyìí ntọ́dámbẹ̀rẹ̀ ọjọ́ monday ntọ́dámbẹ̀rẹ̀ ọjọ́ tuesday ntọ́dámbẹ̀rẹ̀ bọ́bá fẹ́ dá gbogbo ẹ̀ fi láàbà tí ń wá hídà lọ́fà lọ́ọ́ ká sí juwọ́ kẹ̀ sí juwọ́ lẹ̀ kí gbogbo tí ń bẹ láyé ó sì máa bẹ́ńbẹ́ agbára rẹ̀ kà. ìnàmá amúrúhu ìdá àròdà ṣáyé ní àkókò lálàó. ọlágbára ẹ kọ́kà sọ fún pé gbogbo tí ń bẹ láyé kú ní ẹ máa bẹ pátákó. ó sì máa bẹ. ó gbé ọmọ bẹ. tí ó sì ń ka tí ó tẹ̀yìn wá. ṣùgbọ́n láwọn fẹ́ kọ́ wa ní rifkọ̀ wàtàsá bùtà wọ́n fẹ́ kọ́ pé gbogbo tá a bá wọn fẹ́ máa ṣe ká máa ṣe bìrìfkì pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má ṣe gbogbo ẹ̀ wíríwírí wíríwírí kó lè dúró dáadáa watasabot ọba sì kàtó orí wípé eléyìí ti ṣe kíni o ti dúró dáadáa yìí kátó wá mú kátó dáwọ́lé mi ìtọ́lọ̀ fẹ́ fi kọ́ wa nù ọlágbára kọ́dá ebi ni èṣù fi mú ẹnìkan ṣètọ́nù. nígbà tí ń ròyìn bá bí àáfàá ṣe lágbára tó wọn lọ́wọ́ mọ́sáàsì ń dọ́kan ni lọ́bọ̀ ní mímọ̀ tóun sùn aláìmọ̀ kan sí lọ́hùn ṣètọ́ni bá ń banú jẹ́ wọn náà wá léèrè pé kí ni bọ̀ọ̀nù jẹ sẹ́tẹ̀ èyí tó sùn tí yóò kírun ló banú lọ́kàn ètò sùn gan ń kírun ṣe lọ ní ti ẹ̀kọ́ lélẹ́yìí ti ń kírun yìí aláìmọ̀ kan kò ọwọ́ àti ọwọ́ ti balẹ̀ yìí láti lẹ̀ ṣùgbọ́n èyí onímọ̀ tóun mọ gbogbo ohun tó tu àti tó dé tó wá sùn mọ́sáàsì ní dùn fún kí òsùn lé rẹ̀ torí tóun bá baṣẹ́ tẹ́lẹ̀ yìí jẹ́ yọ ọmọ tún ṣe ìtọ́ba jí. àwọn àwọn eléyìí lọ ta wọn gbogbo táwọn bá ń dè táwọn bá ń tú ní wọn ń dè kí ni ọlọ́sùn lé sí ah, wọn ló ti wá fún ṣe sùn inú àwọn ọmọ ogun ẹ̀ pé ó fi hàn pé oorun tẹ́lẹ̀ yìí sùn ó lóore ju ẹ̀sìn tálẹ̀ ìmọ̀ká ń sùn sí lọ. oní ah. ọba yọ oníkọ́ka lọ. bá mu lẹ́yìn ọba tẹ̀lé èso mú ẹyin kan lọ. ọkọ mu lọ ọ̀dọ̀ ẹnìkan ń ọba fẹ̀yìn pé eh, eh, eh, ẹlẹ́sìn abidu ó ní náà àyẹ́jì alẹ́ dúnìyà wà máa fi yá fi jáwó fi báyìí dọ̀tìn wàhídà. ó ní bèrè mo fẹ́ bí ọba ní dáhùn rẹ. Ah, abidu ní ẹ bèrè kí lè fẹ́ kí lè fẹ́ wí. kí lè fẹ́ bèrè ní dáhùn. ó ní tá a kọ̀ wọn ọmọ pé sùn ni. Hmm, ó ní tó ń fẹ́ bèrè ní pé orin tí mo mú lọ Ọlọ́run rí ọ lẹ́yìn ni. ó ní bèrè òun ni pé sọ́lọ́wọ́n ọba rẹ lágbára kókó gbogbo ayé àti tí ń bẹ́ẹ̀ bẹ̀ sínú ẹ̀yìn yìí abidu ni ìwọ gan tó mẹ́yìn lọ sọ́gbà ọ́. sọ́gbà ọ́ gan. lórí àmọ́ béèrè tá a mọ́ béèrè ní. béèrè àgbò wa nù. ó ní ọgbà òun náà ló ń fi béèrè. àgbọ̀dọ̀ ọgbà yé. ṣètò ọ̀nà yóò ti he ti lọ pé ọgbọ́dọ̀ kọ́ mẹ́wọ̀. tọ́ ọ bá pẹ́ àláràṣẹ ọlọ́run lè yálé yẹn lọ. ìtò wíwù burúkú pọ̀ pé ṣe mo lọ dùn ọba mo lọ ọ̀dọ̀ ẹni tó ní mà ọba fẹ̀yìn hàn náà ni sọlọ́run tó lè fayé àti ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ só onímọ̀ níbẹ̀ ni ìṣúwà ló ti ti fi dáhùn pé àfa ṣé ẹ̀yin gan tó ẹ ṣe dúró gírì pa yìí ṣe ẹ̀yin gbà yín àwọn ní kí n fi bẹ́ẹ̀. ọlọ́run ló ní kó gbogbo tí ń bẹ láyé àti mẹ́mẹ́ ọ̀rọ̀ tí sì lé ibi tí wọ́n gan wà tọ́ bá rẹ̀ ọmọ bó ṣe mọ́ iná máa múrù ìdá ara dà ṣe á ayàkú làlàwù kún fàyàkú. àyìn náà fàkì há wá ìdààmú tàwárè aṣáájú aláṣà. ṣètò yóò kà sọ fún pé ọmọ jáyé àti gbogbo tí mẹ́bẹ̀ ń bọ́nú ẹyin wọ́n bọ̀ bẹ́ẹ̀. kọ̀dúró ní aláàmà àṣà o. alágbára alagbara olúwa kò sí ohun tí kò lè ṣe. ni. Mm. ọkàn fẹ́ fi ọ̀dà ayé àtọ̀run ní ọjọ́ mẹ́fà ó fi kọ́ alẹ́ kọ́ rífùkù wọ́tà tábùtì. torí àdàbí sọ fún wa pé àrífùkù láàyà kúnnù fi ṣe yín kéèyàn ó ní ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwà jẹ́jẹ́ lórí tí bá ń ṣe kò ní wà lórí iṣẹ́ ilá zánà wù. àfi kó kásán bá kókó hmm, ìbá. wala yanzawu min shay'in ila shanahu. Allahu akbar. bishin. kò sì ní kú ònú kankan àfi kó kábùkù ti ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ dandandan ni wọ́n máa ṣe nkẹ́. ẹ̀kú eléyìí lọ́lọ́run fi ni mo ara fún ọjọ́ mẹ́fà. fún mẹ́sítà wa alàlà àríṣì. ọlọ́run ní lẹ́yìn ẹ̀. ìsítà wa alàlà àríṣì. lẹ́nu ọlọ́run ìsítà wa alàlà àríṣì. mo wá mo dúró mo wà lórí àlàárà sí mi. ìsítì wa ń yàlẹ́ kò bì ní wíwà tọ́bọ̀lọ́mù. òun lọ́wọ́ àmẹ́ ọlọ́run lémi ọlọ́run dúró alàlà àríṣì. alàlà àríṣì. mo wà lórí àlẹ́ àràsí má sì ro kiri má rò ó pọ̀ torí tó o bá rò ó pọ̀ ọ sọnù. ọ sọnù bẹ́ẹ̀ ni tí ohun tí ó ń wí gan tí ó sì sọ di kèfèrí. tí ọ gbọ́dọ̀ fi wé bí wọ́n ṣe ń wà lórí àga. kọjára wọn. tọ́ra ga tẹ́ àwa fi jókòó. ibi àwa wa àlè làgákejì ó fẹ́ pé àga yẹn ọ̀házà wa ọlọ́wọ́n ò sì ní haizu ọlọ́wọ́n ò ní tó kọ́nu ń yàlíkù bí jàlálì ọ gbọ́dọ̀ rọ́pọ̀. ọlọ́run lémi ọlọ́run ni mo dá sánmà àti ilẹ̀. ìfipá tí a yà yẹn. ẹja lọ ń bẹ̀ lónìí kọ́lọ́hún máa padà bẹ̀ lọ́la. fòmásítàwà alàlà oríṣi. ìṣe tàtí àyà mi. fọjọ́ mélòó fọjọ́ mẹ́fà. wa alàlà oríṣi. ọlọ́run ní fòmásítàwà alàlà oríṣi. ọlọ́run ní lẹ́yìn ẹ̀ lèmi ọlọ́run ìṣàwà alàlà oríṣi mo dúró lórí àlẹ́ àràsí mi. alára sí àgọ́ ọlọ́run ọgọ́ ọ̀rọ̀ Imam Málíkì lọ gbajúmọ̀ pọ̀ táwọn àfẹ́sí máa ń lò ọlọ́run lẹ́mí ọlọ́run ìsà wa alàlà àríṣì láìlà ọlọ́run lẹ́mí ọlọ́run fi ọ̀sán mo fi léèlà léèlà èmi ọlọ́wọ́n ọba mò ń fi ọ̀sán mo fi ń bo òru. yògùsí lẹ́yìnlá nàárọ̀ yàtúlù hàfíìsà. ọlọ́run ọlọ́run mo ń fi ọ̀sán mo fi ń bo òru bẹ́ẹ̀ bá rọ̀sán tọ́ba dé mi mo fi bora wọn ọlọ́run ọlọ́run yàtúlù bù gbogbo nǹkan pátá lẹ́yìn ìdágbà kan sí ni mo ronú kàn mí. yàtìlúbù hàfífà. gbogbo nǹkan pátá láì dá nǹkan kan sí àtàìdágbà kan sí èmi ọlọ́run ni a máa ń wá kiri. wà sàmúsà wà lùkọ̀mọ̀rọ̀ wà nùjú màmúsà kọ̀ọ̀rọ̀ tí ń bẹ amúrì yìí. ọlọ́run láti oòrùn wàlùkọ́mọ́ àtòṣùpá wànújúmọ́ àtìràwọ̀ mùsàkàràtì bí àmúrì. ibi kálukú wọn dúró sí tí wọn ò fi já bọ́lẹ̀ yìí lórí èmi mo mú dúró. Allahu Akbar. bọ́ ọba ti jábọ̀. aláàlàwùlù kálukú wà láàmúrù. gbogbo ada ada ada agbékalẹ̀ ìmọ̀lọ́mọ́. aláàlàwùlù kálukú wà láàmúrù. àti amúrù àti máa jẹ́ máa jẹ́ máa oh, dà bí báyìí ọlọ́ọ̀lẹ́mi ọlọ́ọ̀ ni mo ní. tabarakallahu rabbul alamin. tabarakallahu rabbul alamin. alhamdulillahi rabbil alamin. wàyà fàóní bímọ ìdọ̀tí wà kọ́lí. ọlọ́kùnrin àti tàgbà ìjọ ṣe aláǹfààní. wàyà báwọn kú làmú sami ìwàrọ̀ wí. wákàtí báwọn wà náà bí ráwọ̀ bí sàmúrì. wákàtí báwọn wà náà sí ráwọ̀ bí sàmúrì. àpẹẹrẹ sábùrù kò ní wọn bá àmì ẹ̀gàn òótọ́.